Yorùbá dùn bẹ́ẹ̀ ni Yorùbá dùn lórí ètò yìí a máa máa sọ̀rọ̀ lórí èdè àṣà àti ìṣe Yorùbá bíi eré oúnjẹ lóríṣiríṣi orin àti ìgbésí ayé tólóyìnbó ń pè ní lifestyle ẹ tẹ bọ́tìnì alábàápín tólóyìnbó ń pè ní subscribe button kẹ́ ẹ lè máa rí tí a bá ti fi ohùn sí orí ètò yìí ire lójú owó ń rí o ire lójú gbogbo wa ó máa rí lágbára elédùà.